أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له والصلاة والسلام على رسول الكريم الذي بلغ الرسالة وأدى الأمانة وجاهد في سبيل ربي حتى ترك أمته على سنة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك إن أصدق الكلام كلام الله وخير الأدب هدي محمد رسول الله صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ونعوذ بالله من شر من ذلك ọlọ́run bá ó ń ṣàlàyé fún wa ní òní nípa tafsiri ti tòní inú ṣúwádùú ṣùárọ̀ Quran twenty six aya sixty one òun náà ni ọlọ́run bá ti ń ṣàlàyé fún wa gẹ́gẹ́ bó ti bá wa bá ọ̀rọ̀ bọ̀ ọ̀rọ̀ nípa Musa alayhi salatu àti àwọn Banu Israel ọlọ́run bá ń ṣàlàyé fún wa nínú súrà yìí nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn àti láàrin firaun àti àwọn tí wọ́n jẹ́ àwọn mọ́láhùn firaun àwọn jẹ̀mọ́ firaun ọlọ́run bá ti ṣàlàyé fún wa wípé ọlọ́run bá pàṣẹ fún Musa láti jẹ́ pé kó kó àwọn àbànú Israel kó kó wọn jáde ó ti wá kó wọn jáde wọ́n ti wá ń lọ ọlọ́run kó wọn jáde ní òru so látòru òun náà ni ó ti kó wọn jáde tí wọ́n ti bẹ̀rẹ̀ sí rìn lọ èyí tó jẹ́ pé kọ́bárù yẹn ni information ó wá dọ́dọ̀ fìrìhàn ó wá ránṣẹ́ pé gbogbo àwọn èèyàn káàkiri ìlú wípé àwọn èèyàn yìí ó àní jẹ́ kí wọ́n lọ ọlọ́run bá sọ fún wa ní àyà sixteen ọlọ́run ní fa àtìgbà owó ohun mọ̀ṣìrìkì ọlọ́run ní àwọn èèyàn yìí wọ́n tẹ̀lé gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn àbànú Israel tí wọ́n wà pẹ̀lú Musa wọ́n tẹ̀lé wọn ní mùṣìríkì ní ẹni tó ṣe yí pé wọ́n jẹ́ tí wọ́n bá ní pé ìyàwó àmùṣìríkì gbà mí àwọn afáàrùn ní tẹ̀síìrù ṣàlàyé fún wa wípé wọ́n jẹ́ ẹni tó ṣe wípé wọ́n ń gba ọ̀nà mọ́ṣíríkù lọ nǹkan ni à mọ́ṣíríkù náà ni ibi tí òòrùn ti ń yọ èyí tó jẹ́ pé òun náà ni ó jẹ́ east wípé ó ń ṣàlàyé wípé àwọn tí wọ́n jẹ́ àwọn Musa àtàwọn Bani Israel tí wọ́n ń lọ ọ̀nà tó wà máa ní kí wọ́n gbà ní ilẹ̀ ó máa jẹ́ pé ọ̀nà ibi tóòrùn ti ń yọ lọ́nà lọ́nà ní kí wọ́n gbà so ó bí pé fa àwọn èèyàn yìí náà àwọn tí wọ́n jẹ́ àwọn fìràhùn ni àtàwọn èèyàn rẹ̀ àwọn náà wọ́n á tẹ̀lé wọn mùṣìrìkì náà lẹ́gbẹ́ pé wọ́n ṣe kí ni o wọ́n ń gba ọ̀nà east lọ sórí pé inú kanu kan náà káwọn afọ́ tafsir tí wọ́n túmọ̀ fún wa nìyẹn so ẹlẹ́ẹ̀kejì ni pé tàbí túmọ̀ lánàá fàtìgbà ó ń mùṣìrìkì yìí so wọ́n tẹ̀lé wọn nígbà tí gbogbo wọn ti di ẹnu ṣe pé wọ́n ti wà ní àsìkò tóòrùn ti yọ àsìkò náà wọ́n ṣe kí ni o òun náà ni wọ́n tẹ̀lé wọn nígbà tí wọ́n ti wà nínú pé òòrùn ti yọ lórí wọn so wọ́n ti kó sí àsìkò dẹ́ pé òòrùn ó ti yọ tán tán pé ni wọ́n tún ṣùrù tóòrùn ó ti yọ tán yányán ìgbà náà òun náà ni wọ́n jẹ́ ẹni tí wọ́n tẹ̀lé òun náà ni wọ́n jẹ́ ẹni tó ṣe yí pé wọ́n tẹ̀lé àwọn tí wọ́n jẹ́ àwọn àwọn tí wọ́n jẹ́ àwọn Musa àtàwọn Bani Israel eléyìí sábà máa ń ṣẹlẹ̀ wípé irú àwọn àsìkò báyìí ó máa ń ṣe pàtàkì níwájú Ọlọ́run ọba báwo ṣe Ọlọ́run bá fẹ́ wọ̀lú Mọ́kà táìmù ló ṣe bá náà wọ̀lú Mọ́kà náà nìyẹn tó Ọlọ́run bá fún ní ìṣẹ́gun lórí wọn olórí jẹ́ pé ó yan náfìlà nígbà tí ó lọ́lọ́run fún ní ìṣẹ́gun ní ìlú maka ẹgbẹ́ àwọn afá máa ń wọ pé náfìlà yẹn dùhà ló máa jẹ́ ṣùgbọ́n àwọn afá kan sọ pé rárá náfìlà tó ṣiṣẹ́ ọlọ́run bá yàn jọ yẹn òun náà ni náfìlà tó pé yẹn máa ń yàn nígbà tí ọlọ́run bá ṣe fátìwù fáwọn mùsùlùmí tá bá wí ní ogun so wọ́n sọ wípé kò kì í ṣe dùhà ló ṣiṣẹ́ ọlọ́run bá kí bẹ́ẹ̀ so àwọn àsìkò yìí ọlọ́run bá ti lò ó fún àwọn anábíyàn ọlọ́run bá tó ṣáájú lọ láti fún wọn ní ìṣẹ́gun lọ́lọ́run bá lò láti fún wa ní ìṣẹ́gun so àsìkò yìí jẹ́ àsìkò kan tó jẹ́ pé nígbà tóòrùn ti yọ tán yányá ọlọ́run bá máa ṣe ó ti dára àwọn tó jẹ́ àwọn àrà tó tóbi níbẹ̀ tẹ́pẹ́ ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fún òjíṣẹ́ rẹ̀ náà láti jẹ́ pé kó wọ ìlú maka ní àsìkò náà ẹ̀rọ ọlọ́run fa àtìgbà ohun mọ́ṣíríkì ọlọ́run wá tẹ̀lé wọn ní ẹ̀dọ́ ṣe wípé wọ́n wọ́n gba agbègbè east àbí kó ṣe pé wọ́n jẹ́ ẹ̀dọ́ ṣe wípé wọ́n ti kó sí àsìkò kan èyí tó ṣe wípé ó jẹ́ àsìkò tí òòrùn ti yọ tán yányán ọlọ́ni falamma tọrọ aljamu'an ọlọ́ni aljamu'ani àwọn jama méjèèjì jama alákọ̀ọ́kọ́ òun náà ni Musa àtàwọn Banu Israel jama ẹlẹ́ẹ̀kejì òun náà ni Firaun àti àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn rẹ̀ tó kó jọ ọlọ́ọ̀ni falama àtàrọ̀ à nígbà tí àwọn méjèèjì nígbà tí wọ́n jọ ríra wọn báyìí tó jẹ́ pé kálukú mọ̀ pé àwọn tó ń lọ lọ́ọ̀kan yìí wọ́n ti pé àwọn táwọn fẹ́ lọ mú ní àwọn tó ń lọ lọ́ọ̀kan yìí àwọn tó ń lọ lọ́ọ̀kan náà mọ̀ pé àwọn tó ń bọ̀ lẹ́yìn yìí o àwọn tó ń bọ̀ wọ́n á mú àwọn nìyí ó rí pé àwọn méjèèjì jọ rí ara wọn kọ̀sẹ́ tí ó ríra wọn ó rí pé àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn Musa àti Musa gbogbo wọn wo ẹ̀yìn láti rí wọn àwọn tí ń wò wọn lọ́ọ̀kan ọlọ́run tí wọ́n rí wọn ọlọ́run kọ́lá ashabu Musa gbogbo àwọn tí wọ́n tẹ̀lé Musa pátáyáyá ọ̀rọ̀ tí wọ́n sọ ni wípé iná lámúdẹ́rọ̀kù ẹ̀rù ti ń bà wọ́n wọ́n ní pé ah ìwọ Musa ọmọ yìí pé iná lámúdẹ́rọ̀kù ó mọ̀ yí pé a ti di ẹni tí wọ́n ti lé bá báyìí kò sọgbọ́n fún wa tá a fẹ́ gbà sá lọ torí pé àwọn tí wọ́n ti rí i pé n tó wà níwájú àwọn òun náà ni Red Sea òkun ló wà wájú wọn omi ńlá ló wà wájú wọn so kò sí ibi tí wọ́n fẹ́ gbà lọ mọ́ so omi ti wà wájú wọn ìbẹ̀rẹ̀ sí ọlọ́run ti máa gbà lọ so àwọn yéésù tó ti ń bọ̀ lẹ́yìn so kò sọgbọ́n tí wọ́n fẹ́ dá rárá so ina ọlọ́mọ máa jẹ́ kó jẹ́ pé ààsì ibi tí ìkíní ẹ̀ ò ti ṣẹlẹ̀ ọlọ́mọ máa fẹ́ kó jẹ́ bẹ̀yẹn náà ni so wọ́n bá ti lé wọn bá mẹ́kí wọ́n tó débi rẹ̀ sì ṣùgbọ́n ọlọ́mọ fẹ́ kó jẹ́ pé mújísà mírèkù kan ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọlọ́mọ fi ní kó jẹ́ bẹ́ẹ̀ ina làmùdùrọ̀kù bẹ́ẹ̀ nínú àwọn nínú kíka kùránì míì wọ́n máa sọ yí pé a tún lè kà á lọ́nà mi pé iná làmùdàríkù so ọdún máa jẹ́ ìdárọ̀kà so iná làmúdarikù pé àwọn afáà sọ pé kẹrà mi wà lẹ́yìn pé ó wà bẹ́ẹ̀ láti jẹ́ pé a tún lè kà bẹ́ẹ̀ wípé kíkà yẹn wá sọ báyìí pé nǹkan tán sọ́jọ́ náà ni wípé làmúdarikù tàbálẹ̀ wà ìdárọ̀kà ó náà ni pé kí nǹkan ó tò tẹ̀léra wọn tí wọ́n bá pé wọ́n ti pa àwọn èèyàn nísìnyí báyìí gbogbo wọn jẹ́ pé wọ́n á to àwọn òkú yẹn tẹ̀léra wọn wọ́n máa ń pè ní pé kíní yẹn wà wọ́n àmúdarikù pé wọ́n ní ah, wọn á di iná làmú dàríkù àjẹjẹ pé wọn ó pa wá tẹ̀léra wọn báyìí wọn ó tò wá ní báyìí léra wa lórí tí wọn pa wá bẹ́ẹ̀rù ti bà wọ́n tó wọn ní gbólóhùn yẹn ó jáde lẹ́nu wọn inú kan pé wọ́n máa lé wa bá ọ̀wọ́n máa pa wá tò tẹ̀léra wọn lónìí ni kò sí ibi tí tó gbá wọn yẹn ni wọn ò lágbára gangan so tó gbọ́n mọ̀ pé fìràhùn nìyí wọn ò lè dá fìràhùn wọn ò lágbára lórí fìràhùn fìràhùn mú àwọn ni wọn ò mú kankan jà so kí náà fẹ́ fi jà so kò sí ní wọ́n fi sọ pé àwọn fẹ́ sọ pé àwọn fẹ́ ṣe nǹkan kan mọ́ sọ ti pé àwọn ò ní agbára kankan táwọn lè fi ṣe fèrè àwọn àtàwọn tẹ́lẹ̀ pé ó kú dání náà. قال كلا إنما هي ربي سيهدين ṣùgbọ́n anabi ọlọ́wọ́ bá tó jẹ́ anabi musa alayhi salatu wa salam òun tiẹ̀ torí pé ó nígbàgbọ́ nínú ọlọ́run ọlọ́run ọba ń ránṣẹ́ sí i àwọn àtọ́jáwọ̀ ànábì ọlọ́run ọba lóòótọ́ báṣárù ni wọ́n bá náà ti jẹ́ báṣárù abara ni wọ́n bá náà ti jẹ́ abara ṣùgbọ́n ọlọ́run ọba jẹ́ kí wọ́n fi kankan yàtọ̀ sáwa òun náà ni àlùwáhíù ọlọ́run ọba ránṣẹ́ sáwọn so ìfọ̀kànbalẹ̀ máa ń wà fáwọn ọmọ ènìyàn kọ́mọ́ ní fọ́ kẹ́rù ọmọ àbá kò lè má ṣẹlẹ̀ sọmọ èèyàn pé ah kí ni màdí bẹ́ẹ̀ ṣẹlẹ̀ o ṣùgbọ́n ọlọ́run bá ń kọ́ wa yí pé ká sì máa nígbàgbọ́ níwájú nínú ọlọ́run pé ọlọ́run bá máa ràn wá lọ́wọ́ àdébí ọlọ́run bá tó ń ṣe Musa alayhi salatu wa salam òun tiẹ̀ ó ti mà rí pé à ah, kò sí wàhálà kankan ó wá fi wọn lọ́kàn balẹ̀ kọ́ọ́lá kálá ó sọ pé kálá ẹ̀yin tí ẹ máa bẹ̀rù yìí ẹ má bẹ̀rù mọ́ so láyé ìdìrínkù náà wọn ò lè bá wa láéláé owó ti fẹ́ bá wa ń dòdò ṣùgbọ́n ọlọ́run kádà bí wọ́n lè bá wa láéláé lójú ilé yẹ kó ẹ̀yìn ti di pé ah, àwọn ẹgbẹ́ òde wa ní bá wa <laughs> wọn ò lè wọn ò lè bá wa láéláé pé wọn ò lè bá wa ò ní ìnàmà yàrá bì bí nọ́ọ̀sì ọlọ́run ọba yẹn ó ń bẹ pẹ̀lú mi kìkọ́ ọlọ́run ọba ń bẹ pẹ̀lú ẹ̀ pẹ̀lú dátù ọlọ́run ọba ò sí bẹ́ẹ̀ ọlọ́run ọba wà pẹ̀lú ẹ̀ pẹ̀lú násìrù ni pẹ̀lú pé ọlọ́run ọba mọ̀ pé wọ́n ràn lọ́wọ́ ní ìrànlọ́wọ́ ló ní mọ̀ iyá abẹ́yẹ ìrànlọ́wọ́ ló túmọ̀ sí kò tún ìgbẹ́ ọlọ́run ọba wá kó láti sánmà wá wá wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kò túmọ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọba ń bẹ pẹ̀lú mi ní olùrànlọ́wọ́ so ní sọ pé ọlọ́run ọba ń bẹ pẹ̀lú mi ní olùrànlọ́wọ́ ọlọ́ba máa ń jẹ́ kí àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run kí wọ́n dé pọ́ìntì kan tó jẹ́ pé yóò ní agbára gan tó yẹ́yẹ́ tó jẹ́ pé èrò ti mọ̀ ọ́ ṣùgbọ́n ọlọ́run máa ń fẹ́ àwọn ànábì ọlọ́run ọba yìí máa fi wọn lọ́kàn balẹ̀ àwọn tó bá wà lẹ́gbẹ̀ẹ́ wọn kan wọn lè má balẹ̀ òṣìṣẹ́ ọlọ́run ọba nígbà tó wà nínú gáàrù tí àwọn tí wọ́n jẹ́ àwọn mùṣìríkùn tí wọ́n ń lé bọ̀ wọ́n ń lé bọ̀ wọ́n dẹ̀ débi tí gáàrù wà gàgà báyìí àbákìrì gáàrù báyìí pé <laughs> so ó ní làwọn nẹ́sàrọ̀ ahaduhum ìlà àtàtà asfari tẹ́nìkan nu wọ́n bá lọ wo ìsàlẹ̀sàlẹ̀ báyìí làwọn hàn àkọ́bárí wa ànábì ni màdánukaya ababakiri bisinayi alọ́ọ̀hún sàlẹ̀ sọ́kùnmá. ó ní wà bákìrì ah, kí ló bẹ́ẹ̀ kí ló kí ni wọ́n bẹ́ẹ̀ kò yẹ kó máa ní iyèméjì kankan kò yẹ kó máa ní iyèméjì kankan rárá kò yẹ kẹ́rù ògbọ́ rárá orí èèyàn méjì kan lẹ́gbẹ́ alọ́ọ̀hún sàlẹ̀ sọ́kùnmá ọlọ́run lẹ́nu kẹta wọn tó yẹ kó ṣe náà ti ràn wọ́n lọ́wọ́ ah, kò yẹ kó o rárá pé kò sí ìnáwó sí wọn so abakiri ń bẹ̀rù ṣùgbọ́n o ni oṣù ọlọ́run bá ṣe kí ni o fi lọ́kàn balẹ̀ so ìwé náà lọ ṣẹlẹ̀ bí náà nìsín àìpé so àwọn tó bá jẹ́ àwọn tí ìbá ṣe ànábì ọlọ́run ẹ̀rọ máa bà àwọn tí nǹkan bá ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn tó bá jẹ́ àwọn tó jẹ́ ànábì ọlọ́run ọkàn wọn balẹ̀ ṣùgbọ́n àwọn ti ní ìgbàgbọ́ tó ju ìgbàgbọ́ wọn lábẹ́ pé àwọn ànábì ọlọ́run bá wọ́n ní ìgbàgbọ́ tó ju kí ni o ìgbàgbọ́ gbogbo wa lọ pàtàkì àtùkọ́ ọlọ́run bá náà tún fún wa ní ọtún ràn wọ́n lọ́wọ́ gbogbo jẹ́ kí wọ́n máa mọ nǹkan táwọn ò tí ì mà so kúrò ní pé yọ ọ̀sẹ̀ dẹ̀ ó ní oníkálà iná mẹ́yà rọ́bì sàyàtì ó ní dájúdájú mẹ́yà rọ́bì ọlọ́run ọba mi ó jẹ́ kí ni ó ń bẹ pẹ̀lú mi sàyàdì ọlọ́run ọba tí wọ́n ń bẹ pẹ̀lú mi yóò sàyàdì ọlọ́run ọba yìí náà ni ó ṣe kí ni yóò tọ́ mi sọ́nà gbogbo dáàbà ṣe ń bí ìpátá yẹn yẹn òun gẹ́gẹ́ ọmọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sùn wọ́n sàmì pé ẹ̀ẹ́dọ́ni kò wọ́n máa lọ sàyàdínní tọ̀rí kọ̀nàjàt ẹ̀dọ́ ní kí n máa lọ yẹn ọ̀nà tí màá gbà tí màá fi ní success ọlọ́wọ́ máa fún mi so lóòótọ́ yìí ti wò pé nǹkan ti tán ó ti fún ara ó ní yóò jẹ́ tó ti pé ọlọ́run yẹn yóò fọ̀nà mọ́ òun náà. فأوحينا إلى موسى أن اضرب بعصاك البار náà bí wọ́n gbà náà ọlọ́run bá ń ṣe àlàyé fún wa yìí pé iṣẹ́ wo la wá rán lọ bá ẹ̀ Musa iṣẹ́ wo la rán lọ bá Musa ọlọ́ni wá ayéna ilà Musa nígbà tí Musa ò mọ nǹkan kan tí ó ṣe mọ́ àwọn aránṣẹ́ lọ bá Musa pẹ̀lẹ́pẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn amáṣọ fún wa pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀tàn òun náà làwọn tó jẹ́ àwọn Israeliyat òun náà ló máa ń sábà sopọ̀ mọ́ gbogbo àwọn àtàn tó bá ti jẹ́ báyìí nínú kùránì tí wọ́n ti pa àwọn àtàn míì mọ́ kò lè má ṣẹlẹ̀ rárá ẹgbẹ́ àwọn yóò ti pa àwọn oríṣiríṣi ìtàn inú ẹ̀ náà ni pé wọ́n dẹ̀ sábìtì ẹ̀ wọ́n dẹ̀ sábìtì ẹ̀ sí ibùdó Mas'ud wọ́n dẹ̀ sábìtì ẹ̀ sí ibùdó Abbas ọ̀pọ̀lọpọ̀ ọ̀tàn náà ló máa ń wá lórí ẹ̀ ní Ọlọ́run bá ti ránṣẹ́ ìtàn mi wà bẹ́ẹ̀ kan pé Ọlọ́run bá ti ránṣẹ́ sí odò pé Musa ń bọ̀ wá sọ́dọ̀ rẹ o yóò dẹ̀ gbanú rẹ kọjá ẹgbẹ́ odò gan ti ń ru sí ó ti ń ru sọ́ọ̀n pé ibodò fẹ́ bọ́ sínú fẹ́ là fún Musa ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàn làwọn èèyàn máa ń sọ lórí eléyìí ṣùgbọ́n ìtàn tó jẹ́ èyí tó wà ní Kùránì gan ó ti tó wa tán ibi káyọ̀sẹ̀ tó máa wá àwọn ìtàn míì lọ nínú àwọn ọ̀dọ́ tó ń sọ náà ni pé ọlọ́run bá lóun ránṣẹ́ lọ bá Musa wípé àníbìbì àsọ kalibahara wípé ìwọ Musa fi ọ̀pá rẹ kó o fi na odò nínú àwọn rìwáyà tí wọ́n sàbí ti sí Abdullahi bin Salam ìkànnú àwọn Yẹ̀wúdí tó yẹ pé òun náà jẹ́ tó ṣe pé ó gba Islam ni tó yẹ pé ìṣọ́ ọlọ́run bá lọ sọ pé yóò jẹ́ tó yẹ pé yóò wọ àlìjánná náà so tí a bá ká ya àwọn tí ó wà àlìjánná ó jẹ pé ọba rẹ pé òní ó jẹ ẹni keje ní àwọn pé yóò jẹ ẹni àlìjánná so abdulayi bin eh, salam ni wọn sàbí ti ọ̀rọ̀ yìí sí ṣùgbọ́n a lè sọ yí pé bóyá ó fìdí múlẹ̀ àbí ó fìdí múlẹ̀ àní sọ pé òdodo ni àní sọ pé kí ni o irọ́ ni so wọ́n ní kí Musa ìgbà tí Musa débi odò yẹn tọ́lọ́ wọn bá ránṣẹ́ sí i wípé ìwọ Musa idrib asọ́ kalbaha fi ọ̀pá rẹ̀ náà kí ni o fi ná odò náà wọ́n ní gbọ́dọ̀ tí Musa sọ náà ni pé yàá máa ń kàánà kí ni qabla kulli shay'in òye lámà ń ta ilàlùbá ìgbàdo débi odò tó ní pé gbọ́dọ̀ tí ó sọ ní pé yàá máa kàánà qabla kulli shay'in olóhùn pé ọlọ́run ọba ọba tó ṣe pé ó ń bẹ síwájú gbogbo nǹkan wàlmọ̀ká wùwìn wàlmọ̀ká wùwìn li kulli shay'in ọlọ́run pé ọlọ́run ọba ló pé gbogbo nǹkan ti ń bẹ láyé ìpátá yẹ́nyẹ́ òun náà ló ṣe pé kí ni òun ló dá gbogbo wọn wàlíkà in bàdà kulli shay ọlọ́run ọba ló ṣe yí pé òun ni ó tún wá máa exist lẹ́yìn ni ó máa bẹ lẹ́yìn tí gbogbo nǹkan pátá mọ́ ọlọ́run ló tún máa exist ní ìjà lánà pé ìwọ a ti fẹ́ ṣe odò pé ìjà lánà mákùrájà ọ̀nà tá a gbà ọlọ́run bá wá ṣe fún wa so ìkànnì àwọn yẹ̀wúdí ni ó yẹ kó nínú ìwé àwọn yẹ̀wúdí tó ṣáájú lọ sí wọn aṣọ máa pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ làwọn tí wọ́n jẹ́ àwọn yẹ̀wúdí ti kọ tó jẹ́ nǹkan tó ṣe yí pé ó jẹ́ irọ́ so eléyìí òdi wa sọ pé àní sọ pé àní pé irọ́ ni so a ṣàgbà yìí pé ìkànnì àwọn tó sọ náà nínú àwọn ẹ̀kọ́ padà wá di mùsùlùmí ni Abdullahi ibn Salam gẹ́gẹ́ bí ìwáyà ìtiwárọ̀ lọ́dọ̀ ibn Abi gẹ́gẹ́ afárá nínú kẹsí ti ṣàlàyé fún wa. ẹ rí wọn ni ọlọ́ni wa àyìnà ọlọ́ni aránṣẹ́ ilà Musa aránṣẹ́ lọ bá Musa ànídìrìbì àsọ́kàlìbáhàrà sórí odò tó ń wò yẹn o fi ọ̀pá rẹ kó o fi na odò náà ọ̀pá tí mẹ́lá Musa ọ̀pá tí ń di ejò náà ọlọ́run bá tún ní gbòòrò ṣègìní o kó tún lò ó kó fi na odò so ọlọ́run bá fẹ́ kí ọ̀pá yẹn ó sáàfù lórí pé kí ni o ní ó ṣe sábàbí tóbi ọlọ́run kápá pé kóní kójú òun làpọ̀ kójú òun ṣe fún ara rẹ̀ báyìí ọlọ́run kẹfẹ́ kí ọ̀pá ó jẹ́ tó yẹ pé yóò jẹ́ sábàbí ni ọlọ́run máa fẹ́ kí nǹkan kan máa jẹ́ sábàbí fún gbogbo nǹkan ọlọ́run fẹ́ kí ọ̀pá yẹn ó jẹ́ sábàbí ni kékeré ọlọ́run pé ọ̀pá ló lò lóbi ṣe báyìí ọlọ́run gangan ni kíní yẹn ẹgbẹ́ ìbáwa gangan la afẹnikan lórí adé alọ́lá ni a ṣe nǹkan kan fún un hmm, akànjọ sábàbí lásán ni ọlọ́wọ́n bá gangan ló ṣe nǹkan yẹn nìyẹn so wọ́n ní ìdùnnú aṣọ kalba fi ọ̀pá rẹ̀ na odò náà gbọ́dọ̀ fi náà fanfala. fanfala kò fàkà na kúlò fèrèkín ka tọ́ ìdèlè àbí. wọ́n ní fanfala ọlọ́run ọba wa jẹ́ kí odò náà odò náà wá pín tí nǹkan bá dé pè ní pé ó pín sí méjì apá kan ó bọ́ síbi bíi sọ omi gè fanfala kọ fèrèkọ̀tà yìí ó pín sí ọ̀nà méjì apá kan bọ́ síbi bíi apá kan ṣe kí ni o ó bọ́ síbi bíi ọlọ́run wá fi ojú ọ̀nà sílẹ̀ fún ànábì ọlọ́run ànábì Musa bí ẹgbẹ́ inú suwátù tọ́ a ní àyà seventy seven inú suwátù tọ́ a ọlọ́run ní fadribula ohun tọ̀rí kọ́n filibahari yabasa ọlọ́run ní fadribula ohun tọ̀rí kọ́n filibahari yabasa ọlọ́run ní fi gbé sílẹ̀ fún wọn pẹ̀lú sábàbí ọ̀pá jẹ́ kí ó fi ojú ọ̀nà kan lẹ̀ fún wọn fìlíbárì jẹ́ kí ojú ọ̀nà kan wà ní odò yábàṣàn ojú ọ̀nà yẹn wọ́n gbẹ́ntì ẹ̀ kò ní sómi kankan bẹ́ẹ̀ yóò dàbí rẹ̀ lẹ́ báyìí ọlọ́ni pé kí ibìkan nínú rẹ̀ kọ́ pé yóò wá dàbí ilẹ̀ lẹ́ báyìí látàkọ́ fùdára kan wọ́n là tàṣà má bẹ̀rù pé dábàá wọnú ẹ̀ gbẹ́bẹ́ akẹ́ ẹ àjẹ kẹ ẹ máa rí pé ilẹ̀ lẹ́yìn ó gbẹ tó mi yàn kó ní máa sun jáde bẹ́ẹ̀ ọlọ́run ìjà pàṣà tí ó gbẹ tán yẹn bí ìgbà tí lẹ́lẹ̀ gbẹ ọlọ́run bá ní kí orí ìgbẹ́ gbogbo ibi tó wà láàárín tí àwọn musa fẹ́ kéré wọn tó máa ń gbàbẹ̀ ẹ̀gbẹ́ tó mi bá kó nínú ibìkan omi ó tún máa ṣẹ́ jáde díẹ̀díẹ̀ hmm. ọlọ́run bá ò ṣe ní pé kí wọ́n máa gba ibẹ̀ kó wá jẹ́ pé tí wọ́n bá tún ti wá ń gba ibẹ̀ kó jẹ́ pé wọ́n máa rí pé àmì omi ń bẹ níbi tí àwọn ń gbà ọlọ́run bọ̀ mẹ́kọ́ àmì omi wà ń bẹ ọlọ́run kó gbẹ tán yẹ́yẹ́ ni tàbátàbá ló dá bẹ́ẹ̀ tẹ̀sí àwọn ẹ̀gbá nínú nǹkan náà gbàǹtà gbọ́dọ̀ gbà ní pé dọ́là máa kọ́ pèsè sórílẹ̀ ayé òun náà ni omi omi náà máa kọ́ pèsè sórílẹ̀ ayé lẹ́gbàá lọ́wọ́ bá exist nǹkan náà wọ́n bá sọ ni pé omi lọ́wọ́ bá pèsè sórílẹ̀ ayé gbogbo ilé ayé wa wà kún fún mi so bàbá wa ní gbogbo ayé o kún fún omi ọlọ́mọ bẹ̀rẹ̀ sí dá oríṣiríṣi wọn ni lẹ́yìn bàbá ọlọ́mọ dá arṣu rẹ̀ wọ́n arṣu ọlọ́mọ ọlọ́mọ dá arṣu ọlọ́mọ àìsàn wa dáwọn kan dáwọn kan dáwọn kan dáwọn kan ọlọ́mọ ọ̀sẹ̀ wa tó dá lẹ́lẹ́ẹ̀ so ọlọ́run bá ọkàn rí ọlọ́run kan sọ pé pàṣẹ kíkíní yóò di lẹ́lẹ́ ní gbogbo ẹ̀sẹ̀ ń kó yẹpẹ̀ wà kẹ́nìkan wá mú yẹpẹ̀ láti sẹ́mọ̀ òdùwà kan wá mú yẹpẹ̀ láti wá dà lẹ́lẹ́ wá ní kílẹ̀ ọmọ fẹ́ ara kìsì nù ọlọ́run bá pàṣẹ ni fún ilẹ̀ ẹlẹ́ kó di ilẹ̀ ẹlẹ́ ó dẹ̀ di ilẹ̀ ẹlẹ́ ó ní káwọn omi kú bẹ́ẹ̀ omi dẹ̀ kú bẹ́ẹ̀ so ibi tó mi wà ọlọ́run bá ló gbómi bẹ́ẹ̀ tó bá lọ́ọ́ fẹ́ kó mi ó mọ̀ sí bẹ́ẹ̀ mọ́ ọlọ́run bá náà ló mọ bó tilẹ̀ ṣe so ọlọ́run bá wá ní kí ni ọlọ́run bá ní kí ilẹ̀ ẹlẹ́ yóò gbẹ́ ọlọ́run bá tó ní tó ní àṣẹ tẹ́bí àṣẹ rẹ̀ kún fayakun ọlọ́run bá ní wá sọ pé kíkà yẹn ọmọ abẹ́rẹ́ yóò sì máa bẹ bẹ́ẹ̀ ọlọ́run ní kí gbogbo ilẹ̀ yóò sì kí ni o kó di gbígbẹ. gẹ́gẹ́ bí àwọn apá àti sàlàyé fún wa nínú rìwáyà ètò ṣe pé wọ́n gbà látọ̀dọ̀ Ibn Abbas òun náà ní pé tí ìjọba eh, gbà lọ́dọ̀ Ibn Mas'ud náà wà bẹ́ẹ̀ wọ́n jẹ́ kó yẹ wá yí pé àwọn tí wọ́n jẹ́ àwọn àbànú Isra'il tí wọ́n fẹ́ kọjá nínú odò eh, àwọn eh, ìdílé méjìlá ìdílé méjìlá òun ni àwọn àbànú Isra'il ìdílé méjìlá o ní àwọn bàmí sọ yìí so ìdílé méjèèjìlá tó jẹ́ ìdílé àwọn bàmí sọ yìí ọlọ́run ọba ní kó jẹ́ pé nínú odò yẹn ọ̀nà méjìlá ló là ń bẹ̀ tí wọ́n rí pé ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ nìyí ọ̀nà méjìlá bọ́lá ọba ti máa ṣe fún àwọn tó máa ṣe èèmọ̀ nìyẹn ìgbà tí Musa ti ń kọ́ àbáni sọ̀rọ̀ yìí láàlọ́ náà bàbá wọn bá jó débi kan dáhùn ní ògbẹ́ ń gbẹ́ wá ọlọ́ni kò fi ọ̀pá rẹ̀ kó fi na àpáta kó mi ọmọ ṣe jáde láti fi òkúta ọlọ́ni pé ọ̀nà méjìlá náà ni omi ti ń ṣe jáde tó yẹ gbogbo àwọn ìdílé kọ̀ọ̀kan kálukú wọn ní omi yẹn ibi tí wọ́n dúró síbi àdókútẹ́ máa fẹ́ rìn wọ́n máa ń rìn ní ìtẹ̀lé wọ́n máa tẹ̀lé olórí wọn ní nídìílé kọ̀ọ̀kan ibi tí kálukú wọn dúró síbẹ̀ ibẹ̀ náà lómi ti yọ níwájú kálukú wọn ọ̀pá kan náà ni musa dìfì náà pátá wọn sọlọ́wọ́n bá ṣe bẹ́ẹ̀ gbé tí wọ́n bá fẹ́ rìn wọ́n rìn ní róò méjìlá torí pé ìdílé kọ̀ọ̀kan róò méjìlá ni wọ́n rìn lọ tí wọ́n tẹ̀lé ra wọn lọ so wọ́n rìn ní ró méjìlá tí wọ́n tẹ̀lé ra wọn lọ so bẹ́ẹ̀ níbi lóore méjìlá tí wọ́n tẹ̀lé ra lọ tí musa fi kíní náà pàtà báyìí gbogbo bí kálukú wọn wà náà ni ibẹ̀ lónìí náà ti ní kóńdó yẹn ó ṣe kíni o kó pín yẹlẹ ọlọ́run wa ní kọ́nà méje ọ̀nà tí kálukú wọn tọ̀ ọlọ́fọ̀ ọ̀nà tí kálukú wọn lọ́tọ̀ọ̀tọ̀ nínú bẹ̀ẹ́ ibi tó gbẹ̀yìn ọlọ́run bá fọ́nà so ọ̀nà méjìlá ni tó bẹ ní kíni o nínú odò yẹn náà láti ní máa pé títóbi ọlọ́run pa ọlọ́run bá ní aṣọ na kíni odò fanfàlà ọlọ́run odò yẹn sì pín sí ọ̀nà méjì ọlọ́ni fàkánà kúlú bíríkì kàtà òdì àrí ọlọ́ni kúlú bíríkì gbogbo ìpín kọ̀ọ̀kan ọlọ́ni ìpín gbogbo àwọn tó pín sí ẹgbẹ́ ti bíbí báyìí èyí tó pín sí kí ni ọ ẹgbẹ́ ti bíbí báyìí ọlọ́ni wọn ti pín yẹn ọlọ́ni kí ni ọ kàtà òdì àrí ọlọ́ni wọ́n dà gẹ́gẹ́ bí òkè tó tóbi sàgbé omi yẹn ti kó lébi tó wà báyẹn ó ti bọ́ síbi ibi báyẹn eléyìí kí ni o ó ti bọ́ síbi ibi báyẹn omi wa tún wá ga lọ sókè ọlọ́wà ni wọ́n dà ká táwùtì àwìn wọ́n dàbí kí ni o wọ́n dàbí kí ni o òkè tó tóbi gan ọ̀rọ̀ bẹ́ẹ̀ ló ti rí ọlọ́wà ni wọ́n dàbí òkè tó tóbi gan tẹ́bí àwọn pìlọ́ọ̀nù ẹ̀ sì rí báyìí àtàwọn tó tẹ̀lé fèrè àwọn gbogbo wọn pátá yẹ́yẹ́ àwọn náà ni wọ́n rí pé ètò ọlọ́run ọba wọ́n rí mújísà ọlọ́run ọba tẹ́gbẹ́ lẹ́yìn gan tó pé kí wọ́n sọ pé ah ẹ̀kan wọn ní àwọn onígbàgbọ́ sí ọlọ́run ọba Musa ni àti ọlọ́run ọba Harun ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà ọlọ́run ọba ti kọ pé wọ́n ó parẹ́ ni so à ń sàlàyé lè fún wa nígbà tá a bẹ̀rẹ̀ tẹ̀fsìrì à ń sàlàyé fún wa yìí pé ọlọ́run bá ń sọ báyìí bíi pé àwọn tó wà nílẹ̀ Mẹ́kà àwọn kan àdẹ́gbọ́ ọlọ́run bá ti kádà yìí pé wọ́n ò ní nígbàgbọ́ ni sọ̀kẹ́ yẹn pé wọ́n wulẹ̀ banújẹ́ lé wọn lórí tó bá wọn bá níjẹ bẹ́ẹ̀ bá ń jẹ́ lé wọn lórí mi ò tí wọ́n á nígbàgbọ́ yẹn tó bá fẹ́ pa wọn rẹ òun ọlọ́ọ̀bá nìkan ló wọ́n dà pa wọn rẹ bó ń dà pa wọn tó ṣáájú rẹ lọ tọ́já rẹ fìràwọ́n àtàwọn èèyàn rẹ so ọlọ́ọ̀bá wọn ṣàlàyé bíi pé fàkàrà kúlò fèrèkìn kàtàwọ̀dìn ọ̀dìn ọlọ́ni gbogbo ibi tó jẹ́ ibi tí omi wá rọ́ lọ ó wá dà gẹ́gẹ́ bí kíni o ó dà gẹ́gẹ́ bí òkè èyí tó ṣe ọlọ́run wa azlọ́fnà sàmàlẹ̀ àkọ́rí ọlọ́run sàbí tiẹ̀ síra rẹ̀ torí pé nǹkan tó yẹ kó ṣẹlẹ̀ sí àwọn fèrè áwòn àtàwọn tó ń bọ̀ ni pé téèyàn bá débi ẹ̀rù yẹ kẹ́rù báyàn eléyìí nǹkan tó nǹkan tó yẹ kó báyàn lẹ́rù torí pé omi ṣe báyìí omi ṣe báyìí ẹ̀yà dẹ̀ kó báyàn lẹ́rù àlẹ́ náà yẹn ni pé àwọn a jẹ́ kí wọ́n ó súnmọ́ sámọ̀ díẹ̀ ibẹ̀ yẹn gangan àwọn pẹ̀lú àwọn aláàtì wọn igbe ẹ̀ mọ́ kà sí jáde <laughs> ó yẹ kí wọ́n kà sí <laughs> ó yẹ kẹ́rù ò bá wọn kò yẹ kí fìlàwọ́n àtàwọn tó ń kó lẹ́yìn kò yẹ kí wọ́n máa lọ ọbẹ̀ yẹn kí wọ́n máa bẹ́ẹ̀ ah, àwọn tó bẹ́ẹ̀ lọ máa lọ bìkọ́ ilé ẹ̀ bá rí nǹkan kan yẹ kẹ́rù ò bá yẹn pé ah omi ló ṣe báyìí ìdí ẹ̀ bá rí nǹkan kan yẹn nígbà náà ju ọ̀pá lẹ̀ tó de ju ọ̀ wọ́n kálukú sá káàkiri tó kẹ́rù ń bá wọn nìyẹn ọlọ́run ju ẹ̀rù sọ̀ká yẹn nìyẹn ṣùgbọ́n bíbí ọlọ́run jẹ́ kí àwọn tí àwọn kèfèrí ẹni bá ń ṣe ẹni bá ń ṣe kèfèrí sọ́lọ́run ọ̀bà bọ́lọ̀ bá ti máa ń ṣe nìyẹn díẹ̀ díẹ̀ àyà rẹ̀ ó máa le ni wọ́n tí wọ́n bá wọ́n ti parí ìbínú lé lórí tán yẹn báyìí àyà rẹ̀ ó le tán yẹn yẹn ni àyà rẹ̀ ó ti le mo sẹ́ ló lè fún wọn tí ó gbọ̀ ni ó kù sí bọ́lọ̀ bá ti máa ń ṣe sọ ọlọ́run bá máa ah òun lòun dá àtọ́ yẹ́yẹ́ ẹ̀dẹ̀ kan dá tó bọ́lọ̀ bá ti mọ̀ sí máa wọn tó bá jẹ́ kẹfìrí ni nígbà tó bá fẹ́ pa wọn rẹ ìgbà yẹn ìparẹ́ ti jọ́dọ̀ kẹfìrí nìyẹn tí ó sì èméjì mẹ́ ọlọ́run bá ní wá azilaf náà dọ́mọlẹ̀ àkọ́rí ọlọ́run ní àwọn tó wà lẹ́yìn tí wọ́n ń bọ̀ ọlọ́run ní àtúwọ̀n ajé kí wọ́n iṣẹ́ kí wọ́n sàpàlà sẹ́yìn kí wọ́n jẹ́ kọ́ kí wọ́n àti sí wọn lórí ẹ̀mí pé ẹ máa súnmọ́ bẹ́ẹ̀ ẹ máa súnmọ́ bẹ́ẹ̀ ẹ máa súnmọ́ bẹ́ẹ̀ ẹ̀rẹ́ alábàáyìn ni alábàáyìn ni sẹ́ alábàáyìn ni sẹ́ ọlọ́ni kan náà ṣe nù náà mú. وأنجينا موسى ومن معه أجمعين. Ọlọ́run bá ń ṣàlàyé fún wa bí wípé bí àwọn tí wọ́n jẹ́ àmúṣà àtàwọn èèyàn rẹ̀ bí wọ́n ti bọ́ sínú àárín omi yẹn tí wọ́n ń lọ àwọn tó ń jẹ́ àwọn fìdáwọ́nù náà àtàwọn yẹn àwọn náà ní àní padà àjọ ní ara lọ ni àwọn náà bẹ́ẹ̀ àwọn ti bọ́ bẹ́ẹ̀ ìbàdí wọ́n fi dé àárín tá àwọn yẹn náà ti débi ẹnu so wọ́n débi ẹnu àwọn ti dé àárín àwọn náà kó sínú ibi tí àwọn ibi ọ̀nà jọ ìbọn náà lọ lọ́wọ́ àyíká kó àjọ gbọ̀dọ̀ jáde náà ni wọ́n gba àwọn náà bọ́ sọ́nà yẹn wọ́n lọ ọlọ́run bá wa anjayna Musa wa man ma'ahu ọlọ́run àwọn ọlọ́run ọba ala Musa àtàwọn tó wà pẹ̀lú ọlọ́ni tó wọn ọba dájà nìyẹn ọlọ́ni ajma'in ọlọ́ni gbogbo pátáyẹ̀yẹ̀ lálá kò rọrùn bẹ́ẹ̀ kẹ́yìn kó gbó kẹ́yìn àmùsùlùmí lọ sógun kó lọ bá kẹ̀tẹ̀ níjà kẹfẹ́ jà kẹwàá ẹgbẹ́ nìkan ò ní pa rárá ẹnìkan ò ní ṣe léṣe àbẹ́nìkan ò ní kú kò ṣe ṣe ẹ̀ẹ́dì bẹ́ẹ̀ pé àzá ogun ẹgbẹ́ ọ̀padà ẹgbẹ́ gbọ́dọ̀ ọba ló jẹ́ kí owó ìbẹ̀rù gbọ́dọ̀ sáwọn bẹ́ẹ̀ náà. so ló fi ọba fún ara ẹ̀ ló wá dá ìjà ilé ìjà ìyàwó ọlọ́run ọba dájà ọ̀rọ̀ ni gbogbo ọlọ́run wọn à jẹ́ iná Musa wà máa ń mọ àwù àjùmọ̀nì ọlọ́run ní ala Musa àti gbogbo àwọn tí wọ́n pẹ̀lú Musa pátá yẹn ọlọ́run ní ala wọn ọlọ́run tán yẹn kò wá sẹ́ni kankan kò sí tó kù tọ́lọ́wọ́ bá ní pé ah, eh, ńgbà tí wọ́n fẹ́ jáde tán ẹsẹ̀ nìkan mọ̀ ti bómi lọ Musa ẹsẹ̀ nìkan mọ̀ bómi lọ ọmọ kóńgó ọlọ́run ṣe ọlọ́run ṣe kórìí bẹ́ẹ̀ ọlọ́run làwọn àbáni sọ̀rọ̀ yìí gbogbo wọn jáde tán yẹn nú omi ọlọ́run bá kí ni. olórí súnmọ́ agọ́rọ́kùnrin àkọ́rí alifalam yẹn gbogbo wọn pátá yẹn yẹn tí ó ṣẹ́kù ẹnìkan ló ní agọ́rọ́kùnrin alẹ́ àkọ́rí ọlọ́ni àwa tẹ gbogbo àwọn tó kù lẹ́yìn ọlọ́ni àtẹ gbogbo wọn rí lẹ́yìn ìgbà tí àwọn fìlàwọ́n ti dé àárín omi tán yẹn kọ̀ wá sẹ́fẹ̀ẹ́nì kankan tí ò tí ì wọ inú kínní yẹn ọlọ́wọ́ àdó sẹ́fẹ̀ẹ́nì kankan kò sí ẹni bẹ́ẹ̀ gbá yẹn kan jà láyé yìí àwọn yẹn ti gbìyànjú lẹ́kàn wọ́n á fẹ́ pa gbogbo rẹ̀ kan run ṣùgbọ́n ọlọ́run bó tún ní ẹni kó tún escape nu wọn tí wọ́n fẹ́ pa gbogbo rẹ̀ ọlọ́run máa ń ṣe kó rí bẹ́ẹ̀ ni kò ní wọ́n pa gbogbo rẹ̀ kan run ọlọ́run ò tó bẹ́ẹ̀ ọlọ́run escape ṣùgbọ́n ọlọ́run máa fẹ́ pa gbogbo àwọn tó fi lọ́rùn kó wà táyà bá lo ogun náà fẹ́ pa ogun wọn tán ẹni kóòtù yọ ọgbọ́n yọ̀dọ̀ pé ah, eléyìí ò tún kú ṣùgbọ́n wọn bá fẹ́ kó jẹ́ pé kálíbà máa gbára ọlọ́wọ́ ọba bó ti tóbi tó pé tó bá fẹ́ dárí ìjàjà fún ara àwọn kèfèrè òní kankan òwò kan wọn ni gbogbo wọn lé òdùn oníkẹyọ kan tó bá ní kẹ ẹjà kẹrin ẹ̀sìn ọlọ́run ọba lọ́wọ́ ọlọ́run ọba ọlọ́run ọba kàn ṣe bẹ́ẹ̀ ni ọlọ́run ọba lè dá kí ni o lè dá ìjà ara rẹ̀ jà ló fi jẹ́ pé ara àjà tọ́lọ́run ọba dájà nìyí tẹ́ pé kò fẹ́ nìkan kan pé bóun jà ló kàn so ó sì ṣe kí ó sì pa gbogbo àwọn ó pa fèrè àwọn àti gbogbo àwọn lẹ́yìn ọlọ́run ní kí ni oṣù máa agùrọ̀kùnà àlẹ́ àkọ̀rí ọlọ́run gbogbo àwọn tó kù bàdáyà tí ọba bí gbogbo wọn rẹ tán yẹn tí ò nìkan ọlọ́run so kò sọ́kùnrin kankan tí ó sẹ́kù mẹ́ẹ̀ àdúgbò gbogbo wọn ní akútan yányán náà. fi dhalika lahaya wa ma kana aktharuhum mu'minin. sọ ọlọ́run bá pa fíráùnù rẹ̀ ó pa gbogbo àwọn tó wà pẹ̀lú fíráùnù nígbà tí Musa jáde tán ọlọ́run ní pé ọlọ́run pàṣẹ fún omi tẹ̀gbẹ́ ti bí àti tẹ̀gbẹ́ ti bí kí wọ́n padé mọ́ra wọn kó padé mọ́ra fíráùnù kó padé mọ́ra lé ní orí so nínú àwọn àyà míì náà ti wà lẹ́kùn wọn sàlàyé fún wa wípé ìgbà tí fìràwọ̀ tó rí ikú tó dé wá bá a nínú odò so fìràwọ̀ náà fẹ́ sọ wípé òun jẹ́ tó nígbàgbọ́ pẹ̀lú nǹkan tí àwọn Bani Israel tí wọ́n nígbàgbọ́ lé lórí ṣùgbọ́n ó sọ gbólóhùn yìí ṣùgbọ́n Ọlọ́run bò gbà lọ́wọ́ ẹ̀ tẹ́yìn bá ti sọ gbólóhùn kan tẹ́yìn pé nígbà tẹ́yìn bá ti rí ikú so Ọlọ́run bá ò ní gbarú tẹ́yìn bá sọ gbólóhùn láìláì nígbà tó rí ikú tán Ọlọ́run ò ní gbarú èèyàn lọ́wọ́ ẹ̀ tẹ́yìn bá tọrọ túbá nígbà tẹ́yìn bá rí ikú tán Ọlọ́run bò yí gbarú túbá báyẹn ní ọwọ́ èèyàn so bó ti di ẹni ṣe yí pé ó bọ́ sínú ìyà ọlọ́run ọba nìyẹn ìyà ayérayé tí ò ní kú bẹ̀rẹ̀ rárá mọ́ so àti gbogbo àwọn tó tẹ̀lé náà báwọn náà ti di ẹni tó ṣe pé ọlọ́run bó máa bínú sínú títí ayérayé ọlọ́run bá ń ṣàlàyé fún wa yí pé fi ọlọ́run fi ọlọ́run ní téèyàn bá lè ronú ilẹ̀ láyé omi tọ́lọ́run bá ní kí ó ebi tọ́lọ́run bá ní kí àwọn èèyàn gbà kọjá kan kú ọ̀bẹ dáyé kó láyé ló ń ta wà lónìí dòdò lónìí bẹ́ẹ̀ bá fẹ́ lọ síbẹ̀ tí ó lọ bẹ̀ tí ó lọ wo mi ẹ̀ wà bẹ̀ tí a fẹ́ mọ̀lẹ́ mísà tí tí tí Islam tó ní wọ́n ń ṣàlàyé pé ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fún Musa òṣìṣẹ́ ọlọ́run bá náà tún wá dé ọlọ́run bá tún wá sọ̀rọ̀ kalẹ̀ fún láti wá fi díẹ̀ múlẹ̀ fún gbogbo àwọn kèfèé láti lè mọ̀ yìí pé ìdánwò ọba tó ti ṣe ṣáájú lọ nìyẹn tẹ́lẹ̀ bí àwọn èèyàn yẹn o ànábì ọlọ́run bá kan wá bá wọn ó dẹ̀ pé wọn ò gbà ó dẹ̀ wọn parẹ́ sọ ẹ̀kẹ́ ẹnìkan kan tó wá wà tí ó sọ pé kò sọ lọ́run ẹ̀kẹ́ ẹnìkan kan wà tí ó sọ pé kò sọ lọ́run ṣùgbọ́n ọlọ́run bá ti fi ìjọ ọlọ́run ọba rẹ̀ ọlọ́run bá ti fi hàn lórílẹ̀ láì mọye káyọ̀ kan máa sọ yìí pé àwọn ànábì ọlọ́run bá kan wà wọ́n kàn já àwọn èèyàn gidi tí wọ́n wà nú àwùjọ ẹ̀jẹ̀ akọ àwọn nǹkan kan wọ́n kàn kọ àwọn ìwé pé káwùjọ lè bá a dá kì í pọ́n náà bá sẹ́ǹdì ìwé kankan sí wọn <laughs> báwọn tó jẹ́ àwọn tó náà pé àwọn ọ̀nà bí ọlọ́run pé àwọn èèyàn náà làwọn náà wọ́n kàn jẹ́ ní ire láwùjọ wọ́n kàn kọ àwọn ìwé kan sódà káwọn olè bá wọn ṣe dáadáa láwùjọ ni kì í pé ọlọ́run sẹ́ǹdì ìwé kankan sẹ́ǹdì kankan sọ́lọ́ so kọ́ yẹ kọ́ mi yọ̀ mọ́ ọdún náà ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́nà bá dẹ̀ ju ibi tó tọmọ yẹn náà lè rí bá tẹ́lẹ̀ kó lè débẹ̀ tó lè ní ibros tẹ́lẹ̀ pé yóò wòye síbẹ̀ tí a dẹ̀ rí kí tọ́lọ́ba ni pé bẹ́ẹ̀ ló ti ṣẹlẹ̀ so ọlọ́run bá pa fìràn ọlọ́run bá ní kí ó tẹ́rì rẹ̀ pé àwọn èèyàn kan gbà lónìí pé fìràn títẹ̀rì rẹ̀ pé ọlọ́run bá ní kí òkú rẹ̀ kó léfò pé àwọn ní òkú rẹ̀ padà wá léfò sókè wọ́n padà wá gbé òkú rẹ̀ sí ibìkan wàlá alam so nínú Islam wàlá alam torí pé ìṣọlọ́wọ́ bá fún so àwọn sọ̀hábà ò lè fún wa ní kọ́bárù tí ó jọba ń ṣùgbọ́n ìtàwọn èèyàn rí tí wọ́n pè ní òkú fẹ̀hán ó ṣe kó jẹ́ òkú rẹ̀ ó ṣe kó má jẹ́ òkú rẹ̀ so wallahu alam náà mọ̀ ṣùgbọ́n lọ́ba sọ fún pé àálà ọ̀pẹ́ lu kí ni o ìbàdàn ni so kò sọ pé kò sọ yí pé bóyá òkú rẹ̀ wá lè wà títí di àsìkò tí a wà yìí bẹ̀tẹ̀ àwọn apá gbà yí pé ńgbà tí omi parẹ́ tán ọlọ́run bá gbé òkú rẹ̀ wá sókè tó rọ̀ fáìsì káyọ̀ lè bá mọ̀ pé káwọn èèyàn ó gbé bẹ́ẹ̀ fèrè àwọn ò ń ku o fèrè àwọn ò ń ku o ọlọ́run ní kó rẹ̀ wá sókè káwọn èèyàn rí pé ah àwọn tó wà ní òdìdí pé fèrè àwọn ti ku ọlọ́run fi dójú tì ṣùgbọ́n sẹ́wọ́n á gbókun yẹn jáde sẹ́wọ́n gbé síbẹ̀ wọ́n ọlọ́ni náà fi ìgbà kala àyà ọlọ́ni àmì lélẹ́yìí jẹ́ ọlọ́ni wà máa ká ná àkìsàrò mọ́mìnì ọlọ́ni àwọn tí apárẹ́ yìí gẹ́gẹ́ bá a sọ fún òṣìṣẹ́ ọlọ́run ọba yìí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé náà ni wọn ò jẹ́ mọ́mìnì àsọwọ́ ìṣọ́ ọlọ́run ọba wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí náà wọn ò lè jẹ́ mọ́mìnì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wẹ́ tí ọ̀rọ̀ sí ìwọ ò lè jẹ́ múmìnì àwọn tí ó jẹ́ múmìnì èèyàn díẹ̀ ni ó jẹ́ nú wọn èèyàn bẹ́ẹ̀ ló jẹ́ múmìnì nísìn nínú àwọn tó aṣọra ifún ọ nísìn ọlọ́run mọ́ kánà àkísàrò múmìnì èèyàn bẹ́ẹ̀ ló gba Islam nínú àwọn kíntù èèyàn mélòó ọlọ́run ní pé wọn ò gbà àwọn tó jáwọn èèyàn fèrè àwọn wọn ò gbà ṣùgbọ́n ọlọ́run bá ti kí ni ọlọ́run bá pa wọn rẹ so kọjá ọlọ́run bá lójú wípé àwọn tí ó gbà pọ̀ ṣé kò gbọ́dọ̀ jẹ́ òṣìṣẹ́ wà lẹ́yìn lójú pé àwọn tí ó gbà pọ̀ àwọn náà gbọ́dọ̀ máa jẹ́ ìnira fún wa pé àwọn tí ò ṣètò ọlọ́run ọba wọ́n ti pọ̀ jù wọ́n sì tún lówó lọ́wọ́ wọ́n tún ṣe dáadáa wọ́n tún ń gbèsè ayé gbé káwọn wa tó bẹ́ẹ̀ káwọn fẹ̀sìn ọlọ́run ọba rẹ̀ káwọn láàṣì àkàntọ́ ara jẹ náà. wa ọ̀rọ̀ tí ọlọ́run ọba sọ níwájú ẹ ọlọ́run ọba tún padà sí ọlọ́run ọba ní ayé àtọ́lọ́run ọba ti ń ṣàlàyé fún wa níwájú àṣàlàyé náà fún wa níwájú ọlọ́run ọba pe ara rẹ̀ ní kí ni ọ al-aziz ọlọ́run pe ara rẹ̀ ní ni ọ ọlọ́run fi ń bá òjíṣẹ́ rẹ̀ sọ̀rọ̀ kó lè bá a mọ̀ wípé tòní ayé ẹlẹ́ẹ̀kẹsàn ọlọ́run ọba ti sọ bẹ́ẹ̀ fún òjíṣẹ́ ìgbà tó bẹ̀rẹ̀ ọlọ́run ọba tó wọn tún sọ bí bí náà tó gbé ti sọ fún òjíṣẹ́ ni wípé al lòun ọlọ́run kó o bọ́ mọ̀ ọ́ lérò ọlọ́run bá gan ọlọ́run bá sì ń fi ẹbí àjàrin ilé báyìí sọ́wọ́n bá sì lè lágbára lórí ilé báyìí fìlà ọ̀run ga lórí lẹ̀ ọlọ́run gan ni allah fìlà abdi ọlọ́run ni ẹ tó ga lórí lẹ̀ ni tó ga ti rí rẹ̀ pé kò sẹ́ tó ga tóun táyà gan rí pé sẹ́yìn kankan lè mẹ́lẹ̀ ẹni yìí ma ọlọ́run ni aziz ọba tó borí lòun kò sẹ́yìn kankan lè borí ọlọ́run ọba àtọ́lọ́run ọba àtọ́lọ́run ọba ti ṣetán lọ́yà kù ọlọ́run ní wàmọ́ gbogbo àwọn èèyàn pátá yányá kò sí tí wọ́n lè ṣe pátá yányá kí wọ́n rẹ̀ àwọn afẹ́ bọ́mọlọ́run ọba lọ́wọ́ wọn ò lè bọ́mọlọ́run lọ́wọ́ tọ́lọ́ bá wọn fẹ́ fi àjẹ yẹn yóò kàn án mú yẹn báyìí ni ọlọ́run ní káwù bá wọn wáyé náà rọ̀bá kàrà wà azizur rahim ṣùgbọ́n ọlọ́run ọba kí ló ń lò fáwọn tẹ́jà àwọn kẹfẹ́ yẹn ní rahman rẹ̀ ọmọ ó ní àánú pin ọlọ́run ọba ní àánú sọ ọlọ́run ọba yóò ní àánú làyúmùlì nínú àdìsí kan làyúmùlì dọ́ọ́lì nìyí ọlọ́run ọba yóò máa ṣe lọ́ra pálábùsì yóò máa fún ní àwọn ọ̀nà tó lè tètè gbà ọ̀rọ̀bọ́lọ̀ ti ṣe fún firaun ọlọ́ọ̀bá ń fún kó rí ọ̀pá ọlọ́ọ̀bá ń fún ní gbogbo àwọn nǹkan tó fi tètè gbà kó máa rí àwọn àmì ọlọ́ọ̀bá ṣùgbọ́n kò gbà ọlọ́ni àtàìdá àkàzàhù lábìyù tọ́lọ́ bá ti wá gbá alábòsí mú báyìí kò lè bọ́mọ lọ́rùn lọ́wọ́ ọmọ ọlọ́ọ̀bá ṣe àti parí nìyẹn kọ́ lọ́mọ pẹ̀lú kọ̀ọ̀kan rẹ sọ ọlọ́ọ̀bá ya rahim lọ́lọ́ọ̀bá ọba aláàánú ni sọ ká mọ̀ pé ọlọ́ọ̀bá kan ṣàánú àwọn kèbèrè tó wà láyé nísìnyí o tòkì wọn kàn jẹ ọlọ́mọ àwọn fẹ́ pa náà kò kọ́ ọlọ́mọ ọba láti pa wọn àmì nǹkan ló nàìjíríà àdẹ́gbà àwọn èèyàn kan kó sínú ra tó ọlọ́mọ ọba ló ń pàṣẹ ọlọ́mọ ọba ló ti kálà kébé àwọn èèyàn ó ti ṣe nìyẹn ọlọ́mọ kálà pé kálà kébé ló wà ní gọ́mọ̀dẹ̀ ní gbogbo wọn kó kú bẹ̀ tí wọ́n fúnra wọn fa kóra wọn lọ́bẹ̀ wọn rẹ̀ ọlọ́mọ kágbá gẹ́gẹ́ bí a ṣàlàyé fún wa pé súrà tí a ń kà yìí ọlọ́run bá ń ṣe àlàyé fún òjíṣẹ́ rẹ̀ ó ń fi àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run ọba tí wọ́n ti ṣe dáwà tó yẹ pé àwọn tí wọ́n ṣe dáwà fún wọn ò gbọ́ tó ìwọ òjíṣẹ́ ọlọ́run bá náà mọ́ para rẹ̀ àwọn èèyàn ti ṣe dáwà ṣáájú rẹ̀ táwọn èèyàn ò ṣùgbọ́n ọlọ́run ọba dáṣẹ́ rẹ̀ àfún gbogbo wọn tí wọ́n ò gbọ́ bá ànábì ọlọ́run bá méje lọ́lọ́run bá dákọ Musa sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì la fẹ́ bọ́ sí anabi ibrahim ọlọ́run abẹ́ sọ bóòlù anabi ibrahim náà ti ṣe dáwà so ló fi jẹ́ pé inú bíbí tájẹ̀tì ọlọ́run ọba gangan bíi ni dáwà kì í ṣe bọ́lá bá fẹ́ sọ ìtàn so dáwà gangan ọlọ́run abẹ́ sọ mi bí dáwà yẹn ti bẹ̀rẹ̀ bó ti ń ṣe bẹ̀rẹ̀ pé ó bẹ̀rẹ̀ láti ibi tí musa ti gba dáwà wá débi tí kíni o ibi tí dáwà ibi tó jẹ́ pé àwọn tí ó gbà fún ibi náà ti ṣe kíni o tọ́lọ́run ọba ti pa wọ́n rẹ́ sọ́nà bá tún wá fẹ́ sọ fún wa nípa dáwà anabi ibrahim ọlọ́run ní wàtúlù àléhìm nábà Ibrahim ọlọ́run ní kà fún àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí nábà Ibrahim sọ̀rọ̀ nípa Ibrahim fún wọn kí wọ́n náà dé kọ̀gbọ́n látara rẹ̀ sọ̀rọ̀ nípa Ibrahim fún wọn ìdókàmọ̀ ṣe wáàsí fún wọn pẹ̀lú Ibrahim káwọn náà mọ̀ ìpè àwọn èèyàn kan wà àtàwọn pé Ibrahim tí. ó pé àwọn èèyàn ó pé gbogbo àwọn èèyàn rẹ̀ wọ́n ò gbà kódà bàbá rẹ̀ gangan ò gbà ṣé bàbá rẹ̀ ò gbà kò dáná lọ́wọ́ ní gangan ọlọ́run bò lóhùn sọnù náà <laughs> ìgbà tó gbọ́ ọlọ́run bò sọnù náà kò kẹ́ni kan mọ̀ pé bẹ́ẹ̀ bí ànábì ló ń jẹ́ amóúnjẹ kankan ọlọ́run fẹ́ mú wa bẹ́ẹ̀ ìpè ò ní wú ẹnì ni lọ́wọ́ ọlọ́run yìí ti kọ́ lálẹ́ àbí ì wàkàómi ì máa ta àbùdù ọlọ́run yìí ti kọ́ lálẹ́ àbí anabi Ibrahim gẹ́gbà àfa àti sọ fún wa òun náà ní ibùkẹ́ sọ fún wa pé fàyínà láàtà àlà átá Ibrahim rúṣìdà wúmi kọ́bìlì ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ti fún anabi Ibrahim ó fún ní ìmọ̀nà láti kékeré ọlọ́run ọba ti fún ní ìmọ̀nà wọ́n ní ayé mi sígárì yìí là kìbárì yìí látọ̀ ọmọ kékeré rà lọ́ba tí ní kó lọ́ba tí ní kó mọ̀nà ló ti jókòó báyìí ló ti ronú fún ara rẹ̀ lára àánú ọlọ́run ọba ni ọlọ́run ọba ti ṣe bẹ́ẹ̀ fún Ibrahim kó yẹ pé láti kékeré ọlọ́run ọba ti ní kó ṣe kí ni o kó máa jẹ́ ẹni tí ń ronú lọ́sọ́dọ̀ ọlọ́run ọba sọ ọlọ́run ọba ṣe wá ṣe ní ànábì ọlọ́run ọba sọ wọ́n ní fàyínnáwù min wákìtì náṣà wàṣàbà ankara alakauni ibadatal asnam ma allah azza wa jalla wọ́n ní láti bàtó ti bẹ̀rẹ̀ sí dàgbà alága báyìí tó ti ń bọ̀ wáyé ló jẹ́ kó ti sọ wọ́n yẹn pé ah ẹ má sin òòṣà mọ́ o ẹ má sin òòṣà mọ́ o pẹ̀lú ọlọ́wọ́n bá ẹ gbọ́dọ̀ sìn wọ́n tó ti bẹ̀rẹ̀ gbèsè ayé ní ìkọ́ àbí ì so ìgbà tó ti ń dàgbà alága báyìí tó ti lè jẹ́ ẹni tó ṣe pé ó lè ní òye lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó pe bàbá rẹ̀ wọ́n sọ ó tún sọ fún àwọn ènìyàn rẹ̀ máa ta àbùdù. so mọ́ instagram ni but ó sèèmọ̀ ni instagram gbà mí bẹ́ẹ̀ bá ń lo question gbà mí ah, kí ni tí wọ́n ń sìn yìí máa ta àbùdù kí ni ń sìn yìí <laughs> so ṣùgbọ́n àwọn olùgbé question ló béèrè lọ́wọ́ àwọn kò béèrè bẹ́ẹ̀ yàn ó dẹ́nu mọ́ nǹkan tí pọ̀ sànà ń bẹ́ẹ̀ nǹkan wọ́n ń sìn òwúlò ni ṣùgbọ́n àwọn àwọn pé ah, ọbẹ̀ gbọ́ ọbẹ̀ gbọ́ nǹkan dáhùn sí ọ̀rọ̀ ni kọlu. ọ̀nà àbúdú àsìnà máa fanabọ́ ń lò láhá àkífé. wọ́n ní kọlu náà búdú àsìnà máa. wọ́n ní nǹkan táwọn à ń sìn òun náà ni àwọn igi èyí tó ṣe yí pé agbẹ́ onípe ní sọ́nà igi tí wọ́n bá gbẹ́ tí wọ́n gbẹ́ lẹ́ẹ̀lẹ́ àbí kí wọ́n lo òkúta kó jẹ́ pé òkúta yẹn ni wọ́n wá máa ni wọ́n máa gbẹ́ gbẹ́ gbẹ́ gbẹ́ tí wọ́n á dà gẹ́gẹ́ bí nǹkan kan ó lè jẹ́ ẹranko ó lè jẹ́ èèyàn wọ́n wá gbé lẹ̀lẹ̀ wọ́n wá ní nǹkan táwa fẹ́ máa sìn tiwa nìyẹn nítorí ìyẹn òkú fẹ́ máa sìn yẹn bí igi bí òkúta tí wọ́n máa jẹ́ pé wọ́n máa ẹsẹ̀ wá máa wọ́n ẹsẹ̀ máa gegegegege tí wọ́n wá sọ bí wọ́n á ṣe bí èèyàn so ọ wò pé nǹkan táwọn ìjẹ́pẹ̀ ní sọ́nàmù nìyẹn pé ìyún làwọn máa sìn níbòmíì wọ́n ní wọ́n á máa sìn sọ́nàmù ní ọ̀sán so tó di alẹ tí àwọn bá tún ti wá yọ ní ẹ̀sán mọ̀ àwọn èèyàn ó tún rí ah, ni ta ni ìràwọ̀ bẹ̀tẹ̀ ọlọ́run ó ní àwọn igi ní èyí tí wọn ni ó bá wọn sọ̀rọ̀ lé lórí nísìnyí báyìí torí pé ní bàbá wọn náà ní à náà búdú àsìnáàmà nǹkan táwọn à ń sìn ní tá a ṣe bí nǹkan kan òun là ń sìn fànàzọ́ lùlà àákìlì ní gbogbo ọ̀sán tọ́lọ́dún zọ́là oní pé ọ̀sán lọ́jọ́ pé ọ̀sán òòsàn náà ń sìn lọ́sàn-án alẹ́ náà ń sìn kí náà ń sìn àwọn ara wọn fànàzọ́ lùlà àákìlì wọ́n ní a sì máa wà ní gbogbo ọ̀sán wa ibi òòṣà lámàjó lámàdúró sí o àdínkù bí òòṣà òòṣà lámàsìn ní ti àwọn tó wọ́n sọ bẹ́ẹ̀ fún un anabi ibrahim so àwọn ni n tá a máa ṣe lọ nìyẹn so kí ni anabi ibrahim wá sọ fún wa. ọ̀la aliyasmarunakum ìdí tàdérò. ó wá pín wàhálà kéésì pé ẹyẹ ah, ẹyẹ yìí ó dà mọ́ gbọ́n tẹ́ wí aliyasmarunakum ìtẹ̀dẹ̀ ọ̀hún ṣé àwọn igi tẹ ẹgbẹ́ lẹ́lẹ́yìí àwọn òkúta tẹ ẹgbẹ́ lẹ́lẹ́yìí ṣé wọ́n lè gbọ́ ń ń wí torí pé ó lo ìlò èèyàn fún wọn. nítorí wípé àwọn náà ti ṣe gẹ́gẹ́ bí ọlọ́run ṣe bí èèyàn wọ́n ti fún àwọn kọ́ọ́lítì nǹkan tó jẹ́ èèyàn tó yẹ jẹ́ pé nǹkan náà rẹ̀ wọ́n yẹ̀sùmọ̀ òun náà lọ́dọ̀ ló fún wọn á yẹ̀sùmọ̀ òun àwọn òkúta ni wọ́n àwọn ti kàṣí pé èèyàn ni so náà wà kẹ́lẹ́ ló bẹ́ẹ̀ wọ́n ni yẹ̀sùmọ̀ òun tẹ̀dí òun ṣé tẹ́ ẹ bá ń pè wọ́n ṣé wọ́n máa ń gbọ́ yín ṣé tí wọ́n bá ṣe tẹ́ ẹ bá ń pè wọ́n ṣé wọ́n máa ń gbọ́ yín ni ọlọ́run ọba ní ọlọ́run ọba ní asami. Sịfọ ọlọ́run ọba ní kí ni so ṣé àwọn èèyàn ikọ́ náà bó máa gbọ́ gbogbo tí àwọn èèyàn ń sọ tí wọ́n máa ń sọ lẹ́ẹ̀kan náà wọ́n máa gbọ́ lẹ́ẹ̀kan náà ṣé ẹ̀yin wá tún àyẹ̀rẹ́ tún tún wúlò ju yìí gan lọ tẹ́nìkan àìtẹ̀sìmọ̀ òun ẹ̀ bàbá ẹ̀ jù lọ ni àìtẹ̀sìmọ̀ òun nàkùn ẹ̀ bá ń pè só ń gbọ́ ni tẹ́yìn bá ń pè ráyìn nìsín ẹ̀ máa gbọ́ lára ara ẹ̀ kẹ́yìn tó mọ̀ pé ẹ̀ ju gi yẹn lọ ẹ̀rọ níbi ẹ̀ lè dá ẹ̀ lè fi dáná ẹ̀rọ níbi ẹ̀ lè fi ṣe àwọn oríṣiríṣi nǹkan ẹ̀yin ní sámù owó ṣé kí ni owó ní sámù tó lè gbọ́ tẹ́ bá ń pè kọ́lẹ́tì kan tẹ́yìn ní tóun òdì tún ní nìyẹn tẹ́gbọ́n wà So ọwọ́ ni àwòyá ń fa òun. àwòyá ń fa òun nàkùn àwòyá dùrú. àwọn èèyàn iyì ọlọ́run ọba ọlọ́ba ló ṣe yí pé a máa ṣèyàn láǹfààní iye òkè sókò ọlọ́run ọba orúkọ ọlọ́run ọba kọ́ ni náàfi orúkọ ọlọ́run sípò ọlọ́run ọba nípa ọlọ́run ọba máa ń ṣèyàn láǹfààní so dọ́rùbù ọlọ́run ọba máa fi nira kàn yàn nínú sípò ọlọ́run ọba ni kò fi nira kàn yàn so ọlọ́run ọba ló ní àwọn sífà méjèèjì yìí so nínú náfù àti dọ́lù ṣé ẹ lè ṣàfitì sífà yìí ṣé ẹ lè ṣàfitì ẹ̀ sóòsà yìí kí ló fi kí láǹfààní tó fẹ́ ṣe fún yín ẹ tí ò lè kú òlójú kan tí ò lè ṣe nǹkan kan kí láǹfààní tó fẹ́ ṣe. so lè ṣe láǹfààní so lè fi nira kàn yín àwòyàdùn rúùnàkùn so lè fi nira kàn yín so wọn nàbẹ àti ló kún níwájú so yẹsùmọ̀ òun nàkún tẹ̀dí òun yẹsùmọ̀ òun nàkún ṣé wọ́n lè gbọ́ yín ìsítẹ̀dì wúnà kún wọ́n tẹ̀kẹ́ tí máa gbọ́ yín bẹ̀rẹ̀ pa àwọn fúlùbí yẹrẹ so yàǹfà wúnà kún kìnà àwòyàdù rúùnà kún so so lè ṣé wọ́n lè ṣe yín láǹfààní àbí ṣé wọ́n lè kí ni o ṣé wọ́n lè finira kàn yín so tẹ̀kẹ́ tí máa gbọ́ yín láti wájú lórí kí wọ́n parẹ́ kú bẹ̀ aládẹ́gbẹ́ kí bọ́lá bá ti máa parí ayá rẹ̀ pẹ̀lú àwọn lẹ́tà kankan náà náà قالوا بل وجدنا آبانا كذلك يفعلون ẹ̀yin náà wá wo ẹwu àwọn tó jẹ́ àwọn kẹfìrí wọn ò ní wújà kẹfìrí ò lẹ́rìí kankan tó fẹ́ mú wa wọn ni kọ́ọ̀lù ọ̀rọ̀ tí wọ́n sọ ni pé bal wajadna àbáhànà àwo ìwọ ọmọ yìí bá a ti bá wọn bàbá wa nìyẹn bá a ti bá wọn ìwọ ọmọ yìí bá a ti bá wọn bàbá wa. òun nìyẹn so nǹkan báyẹn náà máa ń ṣe lónìí ìgbà àwọn adájọ́ mùsùlùmí lónìí ìtì gbogbo à náà nù àṣà sọ wípé ní a bàbá wa bẹ̀ náà àṣà ni kò bẹ̀ náà ni kó mú àyà kùránì wà báyìí pé ọlọ́run sọ ọ́nù kùránì pé ó ní ká máa ṣe báyìí wọn wò ó ó ní ìmọ̀mù kínní kan ọmọ kínní kan nítorí ní a máa ṣe nu wọ́n ní wà ní Bukhari ọ̀ àwọn yóò nìgbẹ́ yẹn so ó ní ìmáàmù kìíní ọmọ nǹkan tí ń ṣe so ìtẹ́ àwọn yẹn bá wọn bá ó máa ń yan fọ́mọ èèyàn kó bá wọn òbí rẹ̀ lórí nǹkan kan tó bá ti bá wọn òbí ẹ̀ lórí nǹkan kan tó bá wọn òbí ẹ̀ lórí ẹ̀ yẹn kò ní fẹ́ fò bẹ́ẹ̀ ó ti wá ní ẹsẹ̀ àwọn ọmọ èèyàn kò yẹ kó rí bẹ́ẹ̀ fún mùsùlùmí kó wa máa ń jẹ pé tó ń bá àwọn bàbá òun tó ń bá màmá òun bẹ̀ tó ojú ń tì òun ẹ̀rù ń bá òun kó wọn máa fi sílẹ̀ tó ń bá wọn bẹ̀ nìyẹn wọ́n máa ṣẹbọ nílé àwọn sọ àwọn náà gbọ́dọ̀ máa ṣẹbọ gbọ́dọ̀ máa ṣe kíní kílẹ̀ kọ̀ọ̀kan tó wọn bá ti ẹgbẹ̀sìn kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. so àwọn tó jẹ́ àwọn kèfèrí wọn ò ní ẹ̀rí kankan wọ́n ní balùwàjádínà àbá àná kàdálíkà ó ní àwọn bàbá wa àwọn la bá ń bẹ́ẹ̀ kàdálíkà yẹ́fọ́ àlù gẹ́gẹ́ bá a ti ń ṣe ni wọ́n ń ṣe báwọn náà ti ń sinú bá a ti bánu wọ́n béèrè parẹ́ Islam kì í ṣe báwọn ó béèrè nínú Islam òyìnbó bẹ́ẹ̀ nìkan yìí kò bá apá rẹ̀ kó máa ṣe nǹkan ó béèrè ni ó ṣàlàyé fún ọ so gbàdúrà bá tó tó bẹ́ẹ̀ kó bá rí pé ah, ìkìnnà wà yìí pé ok ẹni yóò ó convince mi o so ìgbà yóò sọ pé ìmọ̀ tí o bá tí ìyàn wá ti convince tí máa bí tí wọ́n bẹ̀rẹ̀ question kan tí máa dáhùn tí o bá ti mọ̀wùlẹ̀ tẹ̀lé ó tún béèrè ni ṣùgbọ́n ọ̀gá ni wàá tẹ̀lé àfẹnu ìgbé rárá o ó takò tí kìíní ó tẹ̀lé pé o fẹ́ tẹ̀lé tọ́lọ́wọ́n bá nítorí bọ́lọ̀ nínú yẹn so bí mùsùlùmí gbọ́dọ̀ ní nìyẹn ẹ gbọ́dọ̀ pé òun tẹ̀lé àfa kan àbó òun tẹ̀lé nìkankan ọ̀rọ̀ mẹ́ni kan ní ẹ̀dọ́jẹ́ pé ó máa sọ pé òun fẹ́ máa tẹ̀lé àwọn àfa lọ sọ bẹ́ẹ̀ pé èèyàn tẹ́lẹ̀ máa fẹ́ ẹnìkan lèèyàn fẹ́ máa tẹ̀lé nínú ẹ̀sìn ẹ̀yẹ́ ti sọ ẹni ẹ̀dà lẹ́bí ọlọ́run yẹn kò dẹ̀ lẹ́tọ̀ fún ẹ̀kẹ́ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ kọ́dà mọ́jà mọ́ eh, muhammadu lawa o mọ́jà mọ́ maliki lawa o mọ́jà bukini kala wa o so àlè yìí kó bẹ́ẹ̀ ara wọn ni kò sí nǹkan ní jẹ́ mọ́jà bù so ntòkùn ni pé ìdásọ́ alhadis fahadal madhab tádìsì bá ti lálàáfíà mọ́díábù nìyẹn so ìyẹn ló máa ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ó máa tẹ̀lé kì í pé àwọn sádìsì ti lálàáfíà mọ́mọ́lìkì ọ̀rọ̀ ní tó sọ ó takò àdìsì ẹ̀yọ́ ní ẹjọ́ ọ̀rọ̀ wọn sẹ́gbẹ̀ẹ́ ẹ máa ṣe ni o ẹ máa lọ àdìsì lọ. so àní iṣẹ́ sí àwọn ọmọ èèyàn ó ti mọ́ wa láá ó ti mọ́ wa lára tó yẹ pé ká bá ti rẹ́ nìkan báyìí tá ah ara ẹwù bá ti bá tí wọn ṣe nìyẹn náà lámà sí lọ nínú àwọn ilé náà sọ ní láì lẹ́rìí láì ní kankan ẹwù pẹ́ẹ́sì tó bẹ́ẹ̀ lọ́wọ́ wọn tó yẹ kí wọ́n ronú parẹ́ wọn ni mọ̀wulẹ̀ dààmú wa mọ̀ dààmú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ronú rẹ̀ wàjẹ́ ní àbá àná kàdáàlì kẹyẹ fàánù àwọn bàbá wa bá ti bá wọn tí wọ́n ń ṣe nìyẹn náà. kọ́lá fàrọ̀ àìtún màkún tún tàbúrò antum wa aba'ukum al-aqdamun. so ànábi ọlọ́run ọba yìí mo dẹ̀ pé kò ní sí àyè fún wa láti lè túmọ̀ àyà yẹn dáadáa tó máa túmọ̀ rẹ̀ padà so àmọ́ sáré tún dé seventy seven dápẹ́ àsìkò ti lọ so kò ní sí àyè fún wa láti túmọ̀ rẹ̀ ó ní afárọ̀ ayétum mà kuntum ta'budu ó ní ẹ̀yin náà wo nǹkan tẹ́yin jọ́sìn fún wọn à ń tún ẹ̀yin. Wa á bá àti àwọn bàbá yín tó yẹ pé wọ́n ti lọ síwájú yín ẹ̀wọ̀n kan tẹ́ ń fún ànábì ọlọ́run báyìí ó fẹ́ sọ wọn akín ọlọ́run ọba náà máa ń sọ wọn akín ọlọ́run bá ní kéèyàn ó sọ wọn akín ó ní ohun àdúhùn ní. ṣé àwọn eléyìí èmi ò lè sìn wọn láéláé ọ̀tá ọ̀tá ni wọ́n jẹ́ fún mi ẹ̀yìn tẹ́mi ó máa sìn ó náà ní kí ni o ìlà Rabbal alamin ẹ̀yìn tí màá sìn ní kí ni o ọlọ́run ọba tó yẹ kó ló ní gbogbo ẹ̀dá olèmí fẹ́ sìn kì í ṣe ẹni tí ò lè sọ̀rọ̀ ẹni tí ò lè gbọ́rọ̀ ẹni ò lè ṣàǹfààní ẹni ò lè ṣe nǹkan kan olèmí máa sìn mi ò lè ṣe bẹ́ẹ̀ lẹ́yìn so àwọn bàbá yín tó ṣáájú wọ́n lè máa ṣe bẹ́ẹ̀ òṣùgbọ́n èmi ò ṣe kí ni o ẹni bẹ́ẹ̀ sì ni Rabbal Alamin so a máa ma ṣàlàyé lọ pẹ̀lú àwọn àyà mẹ́tẹ̀ẹ̀ta yẹn nígbà tí ó bá di ọ̀la so kí ọlọ́run bá kí ó sọ́dọ̀ fún wa kí ọ̀sọ̀ dídọ̀ la kọ́lọ̀ kó sọ́dọ̀ fún ẹni kọ̀ọ̀kan wa so ìjà gbọ́ kọ́lọ̀ jẹ́ kó wúlò fún wa àtẹ̀mí tí musa àdáwọn náà gbọ́ musa báyìí kó fún ẹni kọ̀ọ̀kan wa subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa